ṣìkọ́ì ẹ̀hìn òun náà ní kọ̀kọ̀ ní plẹ́tì lọ́bà ní àrìndíọ́mọ́ yóò sì máa ṣẹ́bi kóònù kan ní sẹ̀lẹ́bù orí nàìjíríà kásáré ya àlòkò kú ló pẹtiró ọmọ tíìsì yóò sì máa ṣẹ́bi kọ́dà àwọn ọlọ́run bẹ lẹ́yìn ẹ̀ lẹ́jọ́ kọ́kọ́ wò sí òsì láyé káàtà gbogbo ọmọ òsì ó sọ lẹ́nu. èèyàn kan náà lọ́nà fún lọ́pọlọ tí mo gbọ́ ọmọ burúkú tó wú bí búrẹ́dì tó já sódò yìí. a ah, kì í sáré ya lòmí ìrókò ń lẹ́kọ̀ọ́ kí ló ṣẹlẹ̀. Ah, ah. kíní yóò kò múùbù kíní yóò lè kókò lo nǹkan kan kí ló wá dé tí ò yí mo dẹ̀ mọ kẹ̀kẹ́ wà kí àbí mi ni òyìnbó òfò ni ọmọ sọ yọ mẹ́fẹ́ mẹ́yọ ó kú bàjẹ́ ókè irọ́ ni o ọmọ ìfi kọ́kọ́rọ́ ti kàkà ni o ọ̀rọ̀ ọ̀fíìmí pé mi ò rí rú ẹ̀rí ọmọ yóò kọ́ ọmọ ṣe celebrity wèrè kiri ni wọ́n máa kí yóò máa ṣe yọ wọ́n máa kí yóò máa ṣe yọ. tó bá wà rọ kọ̀ọ̀kan tí mo ti rò pé kí n sáré yọ kẹ̀kẹ́ ìjáde nítorí ọlọ́run ọmọ ìláhùn ó láhùn láti orí dé báyìí ó láhùn dé sàlẹ̀ nítorí tí bá ń ṣe bẹ́ẹ̀ mo mọ̀ pé òun nìkan ni yóò sọ̀rọ̀ àánú mọ̀lẹ́bí ẹ̀ ó dùn mí ó dùn mí ó dùn mí àtún ìṣe òṣè nǹkan rẹ tó bá wà ra mọ́tò ńlá ńkọ́ tó bá wà ra mọ́tò ńkọ́. ọkọ̀ díẹ̀ bó mo ti fẹ́ ṣera mi o ah very stubborn a boy ah tún ìṣíbi tó bá wà sá máa gbọ́ mi ọmọ máa gbọ́ mi o ah orí ẹ ti dàrú very foolish a boy ah kíní do mí ah àbí ń já ni ah ah ah ó dùn gbọ́ bí ó ti So, kalẹ̀ rèé sọlórí rẹ̀ jí ni ẹ sọ̀rọ̀ kẹ̀lẹ́ ti fi police person police person kí n tún mọ fi kí n mọ fi eh, ẹsẹ̀ mi láàgì ẹ e lọ.